ó ti wáyé ní last weekend ní maryland usa torí pé wọ́n jẹ́ títí nǹkan irọ́ ni nigerian government máa ń pa fún foreign àwọn foreign nations yìí pé àwa táwa south la máa ń para wa ìgbà mú láti establish fún wọn bíyẹn ìgbà sọ pé àwọn máa yẹn lọ ẹ má lọ tẹ bá fẹ́ gbókù lọ tẹ bá ní ká ṣe òkú bí àwọn lọ́wọ́ àtọ́ nípa bá ní ká ṣe òkú bí tẹ bá tún gbé èèyàn kan pé àwọn ọmọ rẹ̀ wọ́n ti wà lọ́run tipẹ́ wọ́n sá lọ rẹ̀ hmm. ìyàwó ẹ̀ ń lọ rẹ̀ tí wọ́n fẹ́ wá pé tọ́ba di bí wọ́n tún gbé lọ́kọ́ pé kí n yọ̀ǹda kí n jẹ́ káwọn gbókò ẹ̀ padà tọ́ba yẹ kí ẹ bá máa gbókò ẹ̀ padà kí lẹ fẹ́ ṣe fèmí lọ́wọ́ dáhùn wípé àwọn òpè látàlọ́mù ni àtẹ́lọ́mù yín ẹ̀wù kò wúlò fèmí ìran Yorùbá ni ẹyọ lọ́fìn gbọ́dẹ̀ bá bàbá pẹ̀lẹ́sà kítóyè sọ̀rọ̀ gbọ́dẹ̀ ní tágbó àhẹ àti Sunday Igboho but it's not something téèyàn lè sọ officially in the papers the point is we are sure of Yorùbá nation this year as a result of that is the but àwọn náà wá ní àwọn nílò evidence so gbàtà fẹ́ ṣe postmortem ẹ̀ wọ́n rán pathologist mẹ́ta wá sógbómọ̀ṣọ́ wọ́n wá ṣe wọ́n ti gbé kúrò bí wọ́n ti gbé lọ sí Delaware military hospital bẹ̀rẹ̀ ti lọ tún lọ ṣe àbádá postmortem fún un tó jẹ́ kí ara tó jẹ́ kátètè sí ní ẹsẹ̀ mọ́ ara tó yàn ńlá all the time so the body was already decomposing next week ìlà plan fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ìdí òbí kéde bó ti lè lọ nìyẹn fáàmù ẹ̀jẹ̀ ń gbọ́ information sì ni pé ẹnikẹ́ wálé bá ti wá gba bíbà láti lè lọ. a lè sọ pé ìṣúwọ́ṣe ò dáa reason ni pé ẹ má gbàgbé wípé ìyàwó àtọmọ citizens ni wọ́n tó bàbá lọ lé rẹ̀ ni ọmọ ọbẹ̀ ni torí ibi téèyàn bá ń gbé tó ti ń tó bí ọgbọ̀n ọdún téèyàn sì lákọ̀ọ́bí tó ń jẹ́ bí ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n wọ́n ní gbogbo ọmọ rẹ̀ ọmọ tó kéré jù ní nineteen to their all citizens àwọn ọmọ Yorùbá wálé ju ẹ̀ka abẹ́ẹ̀ méjì lọ́gbà tán parents wà láyé ìyàwó ẹ̀ gan ti wà lọ́ọ̀dún ìsìtì ẹ̀ ti tó bí thirty five years ìyàwó ẹ̀ gan ṣáájú ẹ̀ lọ tó èmi ò rò pé àwọn ah, jayò pa ọmọ wọn ni tẹ bá rí àwọn burial pictures yẹn gan àwọn èdè ní ọ̀ṣù bẹ́ẹ̀ tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n gbé yẹ wọ́n pé tí wọ́n ń tà láti proof nàìjíríà ni pé ẹ̀mí tí ò dá wa lójú yẹn ó ju àwọn lójú táwọn kí wọ́n tún bá láti sọ nìyẹn up to bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí federal government ò tí ì rí clue sí wọ́n ní káwọn ss kí wọ́n fáwọn ní report ss ò tí ì rí nǹkan kan sọ wọ́n èrí ẹyọ ẹnìkan báyìí mú wọ́n ò ṣiṣẹ́ kankan I was even surprised pé dasura people wọ́n bypass mi wọ́n ti kọ́kọ́ pè mí bí báwọn bọ̀ wá nígbò ya wọ́n tún wọ́n náà tún lọ attend bẹ́rẹ̀ àgbà wọn ti gbọ́. Hmm. èmi mo dẹ̀ send the invitation card yẹn sí wọn wọn ò wulẹ̀ get back to me mọ́ but they went they send a representative to them Nigerian diaspora as representing the federal government mm. and that is not how to do it. sà àwọn ará amẹ́ríkà tó wá gbé wọn ṣé ìjọba ni bí abẹ́ àwọn ọlọ́pàá àbí àwọn aráàlú. gọ́ọ̀mẹ̀ntì amẹ́ríkà ló wá gbé wọn àwọn FBI. FBI àgbà tí wọ́n wá fún àkọ́bọ́ lójú tí wá sí Ògbómọ̀ṣọ́ àwọn ọlọ́pàá àwọn agents wọn bíi mẹ́rin ló tẹ̀lé èèyàn mẹ́ta wá two big vehicles àwọn Nigeria police náà wà bẹ́ẹ̀ mobile police ò bíi márùn-ún it was a full two loaded eh, vehicles náà gbé wá ìlú ò sì ṣeré rárá. in closing prayer I do want to let you know that when we return to Trinity for the repast luncheon, it will be in the other building, the first building on campus. You saw the covered walkway leading into it, and that's a great place to enter. Well, this morning has been a celebration for us of completion and partiality. In completion, because the Word says to us that now we only see a reflection as in a mirror, but someday we shall see face to face. Now we know in part, but then we shall know fully, even as we are fully known. We celebrate a moment of completion today, that David has fought the good fight, he has finished the race, he has kept the faith, and now he fully sees fully understands the glory of our God, fully knows his embrace, and we celebrate him. But we are not left as orphans, and we are not left without because the, uh, uh, Paul finishes that statement by saying, But now, three things remain faith, hope, and love. And the greatest of these is love. Today we continue on in our faith, in the blessed hope, our living hope. Christ. And love,